بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ليس فيها توقفون والله ولا الشيخ لا تفضل محمد صلى الله عليه وآله وسلم الذي النبي وصحابه بالدين قلت لنا النبي صلى الله عليه وسلم أجل وما خفيفتي أتريه خفيفتان ترى الفقه الأكبر للإمام أبو حنيفة نعيان بن ثابت عليه رحمة الله في أنباتنا له من كتاب níbi tí a kà ní èyí òun náà ni àdéhùsílá fẹ́ẹ́sì máì tó jẹ́ òun náà ni tọ́pìkì tí ó parí jẹ́ra sí àwọn kàwé. الإمام أبو حنيفة ولي وقوله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون أي ليواحدون ولكن كلها بتكبير الله تعالى خيرها وشرها حلوها ومرها وضرها ونفعها وقال الله تعالى ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا أفأنت تكره الناس حتى يكونوا مؤمنين وقال الله تعالى ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحسنا عليهم كل شيء قبل ما كانوا يؤمنون إلا أن يشاء الله قال تعالى وما كان النفس أن تموت إلا بإذن الله وقال تعالى ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين إلا من رحم ربك أي بمشيئته ولذلك خلقهم وقال تعالى اعبدوا الله واجتنبوا الطاغوت ومنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة نظم وحنيفة أنشل حنيفة الإيمان كي الضلال وبابه àbí tí o ló ṣe àìgbà ọlọ́rọ̀ bá gbọ́. Ipe méjèèjì yìí kì í ṣe nǹkan tí ọlọ́run ọba tó sì ní mà sí ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó ń jẹ́ mùsùlùmí ó fi kí pẹ̀lú ìmọ̀ ọlọ́wọ́ bá yà ní pẹ̀lú fífẹ́ rẹ̀ ní ẹni tí ó ya aláìgbà ọlọ́wọ́ bá gbọ́ aláìsìn ọlọ́wọ́ ọlọ́wọ́ bá ní pẹ̀lú ìmọ̀ sí òun ọlọ́wọ́ bá náà ní àwọn méjèèjì iṣẹ́ ọwọ́ wọn ni wọ́n gba ẹ̀san lórí ìgbàgbọ́ àti àìgbàgbọ́ pẹ̀lẹ́ àti mú àwọn àlàyé wá ní oríṣiríṣi ní ìgbẹ̀jọ́ lórí rẹ̀ ọwọ́ tí wọ́n ń ṣàlàyé nípa ìgbàgbọ́ قال ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا كل أن تبعوا إني ولوني ولذلك بوزن بدون رأي قلت الجاني شوبا إني ولوني رضو سوى فوقي كتلو لأي كان وقلوا ولوني رضو قلوا مجلسوا ọlọ́wà ní àfàáǹtà tó kiri ọ̀nà àṣà ẹ̀kúnú mọ̀kùnrin ṣé wà lẹ́bí ṣé o lè di àwọn èèyàn ń pààyàn tí wọ́n di olùgbàgbọ́ ẹni tó wù lè kó ìgbàgbọ́ sínú ọkàn àwọn èèyàn. kí ni mọ́mọ́ ọmọ àlefàfẹ́ fi àyà àkọ́hánù yìí ṣe tí wọ́n fi mú wa òun láti fi ṣàlàyé pé ọ̀rọ̀ ìmáàlì kìí ṣe tí ìyẹn máa ń jẹ́yàn nípa sí òun lè pẹ̀lú ojú olùgbàgbọ́ kódà àlẹ́bìtọ̀ náà sọ́nà ọlọ́run bá kọjú sí nílé yìí tó bàtọ́lọ́ bá sọ fún àlẹ́bì bẹ́ẹ̀ pípé wà lẹ́bì ò lè fọ́ọ̀sì ẹ̀kú ti mùsùlùmí gbogbo wa ní ẹnìkan tí ń ṣe dáhàwà tí ń ṣe wáàsí tí wọ́n ní àti táwọn èèyàn ṣe nǹkan tí òun wí agbàjẹ́ kílé ìgbà tí yé ẹni ń ṣe dáwà ló mọ̀ pé tó jẹ́ kókó tó palẹ̀mẹ̀ fóònù òun náà tó ń ṣàlàyé tó àmọ́ orí ẹni tí ń ṣe wà tó gbọ́dọ̀ burú débi pé ìyìn lè ṣe wà sí ìyìn lè fáwọn èèyàn ni kíkó ọlọ́run ló ṣe dáwà wọ́n ti mọ̀ pé òní lè sọ pé ó jẹ́ òní fáwọn èèyàn. kò ṣe rí ẹni bá ń ṣe dáwà tí kò gbúrú àwọn àyà yìí bá yẹ tó kílẹ̀ sí ìrọ̀rùn ní wọ́n fi ṣe dáwà ìṣòro yóò jìnà sí ọ̀rọ̀ rẹ̀ nípa dáwà torí yóò mọ nǹkan jẹ́ àlá tòun limitation tòun yóò mọ ìgbé rẹ̀ pípé ibi tí mo lè iṣẹ́ máa rèé ibi tí mo lè sọ ọmọ lélẹ́ yìí tí mo lè jẹ̀wọ́n nípa ọlọ́run pẹ̀lú ẹ̀fọ́ ànábi sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ sẹ́lẹ̀ àfà ẹ̀ ń sọ pé kiri ònàṣà ẹ̀ta yẹ̀kúrú mọ́tìmínì bákan náà ilé ìwà túmọ̀ pé ọ wàá fi àwọn èèyàn kalẹ̀ ọ wàá ní ṣe wá àtìmá láéláé pé ọlọ́run ló kórè àlẹ́ ìjọ yẹn pààyè tó tó ti bẹ́ẹ̀ náà ọlọ́run ló sọ fún àdébí pé wà innaka latahdi ila siratin mustaqim ike wà lẹ́nu yìí ọ̀ ń sọ ìrìn sí ojú ọ̀nà ni ò ń pè àwọn ìrìn sí ojú ọ̀nà tó jẹ́ ojú ọ̀nà ọ̀la tó àmọ́ ntí ọlọ́run sọ fún àdébí pé ọ̀rọ̀ yẹn náà ló sì ní í ṣe pẹ̀lú gbogbo ẹni tó bá ń jẹ́ olùpinnu sákìyèsí sísọ ní tiẹ̀ mo ṣàlàyé fáwọn èèyàn ní tiẹ̀ òbí gbé ọkàn ìyàn pẹ̀lú ìyẹn àmọ́ pé o ní ọmọdé èèyàn bí o ní rẹ tó fẹ́ ṣòkó wá ní ìpàṣẹ fúnni ìjẹni nípa kò sí fọmọ ọwà bẹ́ẹ̀ o ọmọ tó o bá bí ọ̀jẹ̀ ń pa kó ti tọ̀lọ̀ ọ̀jẹ̀ ń pa làmìlì fi ní pé mo rú àwòlẹ́dẹ̀ fún bẹ̀sọ̀lẹ́ àti wọ́n fún àbùnà àìsàbọ̀ rẹ̀ bá ti ń di ọmọ ọdún méje ẹ ti mọ láṣẹ pọ̀ yíyá lọ́lẹ́kírun lọ́lẹ́kírun.

èyàn mọ ẹ̀ńkọ́rẹ́jì ẹ̀ ni nígbà tí o ti kọmọdún méjì yẹn náà tó yá kàlọ́lá kíni kan tó lọ́ bọ́lá sí ọ̀yá gba fífi náírà yìí ọ̀yá ẹ̀lẹ́ sí ọ̀ tòtó bá ti wá dọ́pọ̀ ọmọdún ọdún méje ẹ̀sìn ọ̀pá aláṣọ yá ọ̀yá lọ sí ọ̀fẹ́ máa lé alẹ́ ti ní tẹ́ wọ́n wọ́n bá ẹ tó bá ti wá pọ̀ ọmọdún mẹ́wàá tẹ́ wọ́n á pé kò fẹ́ máa kí o wọ́n ti rí bú wù pẹ̀lú bú nítorí ọ̀rọ̀ ọ̀run wọn àdìná àṣà tó bá ti dọ́mọ ọdún mẹ́wàá tó ojúṣe òbí náà lélẹ́yìí tòbí ni ó ṣe láti fi kọ́ ọmọ ní ẹ̀sẹ̀ kọ́lọ́kọ́ bẹ́ẹ̀ ti bá àwọn ọmọ yáyà kó yà. tó àti kéré yẹn ni ó ti máa kọ́ wọn ó ti máa pa wọ́n láṣẹ gbogbo tí nǹkan yẹn ó ti máa fi yé wọn ló máa ṣe fún wọn pẹ̀lú tó máa bẹ lọ́run kọ́nà kó wọ́n di kó wọ́n di ìdàkudà torí gbogbo àwọn ọ̀nà tí wọ́n ti ń dàdàkudà náà ló kún sáyé ló máa bẹ lọ́run àwùjọ àwùjọ tí ń sọ ọmọ ìdàkudà náà là ń ṣẹ̀ ní bẹ́ẹ̀ àti kí n mú tuntun tó ọmọ bákan náà tí n ó sì bẹ ọlọ́wọ́ ọba fún wọn. ìbáwọn kan bẹ́ẹ̀ elékùúrú ni wọ́n elékùúrú wọ́n rí bí ẹran ẹran ìkúrú ni wọ́n ní ìbámu náà ti ń jẹ ẹran elékùúrú ẹ tó bá gbin ẹran rí ẹran elékùúrú tó bá ti wọ àárín ẹran ìgbà tó bá ti di bí ọ̀sẹ̀ kan báyìí ẹran ìkúrú ó ti máa mú àwọn èsì ìkúrú òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tọ́lú ti máa tó ìwà burúkú ń bẹ lọ́wọ́ àwọn èèyàn wọ́n tó wá rí láti máa fi hàn àwọn èèyàn láti máa kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wípé rẹ̀. tó àtúntò ìwà abú òun gan fúnra rẹ̀ ṣètọ́nù mọ̀ọ́ràn ká ni mọ̀ọ́ràn ká lẹ́yìn yẹn gbọ́dọ̀ ti ṣọ́ra lérí ọ̀rọ̀ títọ́ kí òun mú sí wọn gẹ́gẹ́ bí alẹ́ sọ̀rọ̀ sọ́nà mo ti kọ́ wa. bákan náà ọlọ́ọ̀túnni wọ̀lá annana na zẹ́lẹ̀nà ilé yìí mú lùmọ̀lá ìkà tí wọ́n ń sọ̀rọ̀ àwọn kẹfìrí tí wọ́n bá ọlọ́wọ́ bá gbọ́ tí wọ́n lẹ́bi mọ́tà mọ́ra rẹ̀ tó bẹ́ẹ̀ náà ni àfa tó lọ máa ń ṣe wá sí onídìí kọ́ wọn fìdí náà rẹ̀ ṣe lè dé tí ọlọ́wọ́ bá lè fún ṣe lèdè náà ṣe ní pé àlàyé ṣe àlàyé kéèké wú o àlàyé náà ni àmọ́ òun ti wá sí fún yàn àbí olóòun ti ṣe àlàyé fún yàn òun ti rọ́dù fún ọ̀wá ń pè ní ọ̀bójú kankan kankan ó dojú náà dàda àbí ó sọ̀rọ̀ tẹ́rẹ́ ẹ̀wọ̀n tí ń sọ wá àtúkọ́ lọ sí wọn èyí bú náà lè yàn ń bú rẹ̀ ọlọ́wọ́ bá ní wọ̀lọ́ ẹnlẹ́rẹ́ lè zẹ́lẹ̀ ìlẹ́yìn mọ̀lẹ́kìtà tí wọ́n ní ẹ̀ tá a bá sọ mọ̀láìkà kalẹ̀ fún àwọn ará mẹ́kà yìí tí wọ́n lẹ́nu ìwé jíṣẹ́ fún yìí kọ́dà wọ́n kẹlẹ́mọ̀ ọmọlẹ́mọ̀ọ́ká tí ó kí mọ̀láìkà ní ń pè wọ́n mọ̀láìkà ló sọ kalẹ̀ báyìí ní sọ wá o ọlọ́nìkan ó tó ní ẹmọ inú sàárè tí mo wà yìí kọ̀ rọrùn o ẹ̀yin náà ẹ máa sin lọ́wọ́ ẹ̀tẹ̀ láti ọlọ́run o àbí òkú jí ó ní á tí mo ṣe tẹ̀lé tọlọ́run èyí gbádùn nínú sàárè olúwa ni wà á ṣẹ́nà àríyìn kúlẹ̀ ṣẹ́yìn kúbùdà tó kí gbogbo nǹkan tó ti tawájú tó ti kú gbogbo wọn la gbé dìde fún wọn tí wọn sọ fún wọn pé ẹ máa ṣe dáadáa olúwa ni ẹ máa kánú lè yọ òmìnira wọn ò ní gbà á ilẹ̀ ayé ṣá àwọ̀ ẹni tó bá wù ọlọ́run nítorí ọ̀sùn fún àdínẹ́dì ni pé mọ́ wà lára rẹ̀ káàkiri jẹ́ ṣàlàyé fún wọn yóò kú lẹ̀ ẹni tọ́lọ̀ ń bá ní yóò gbọ́ yóò gbọ́ bó tilẹ̀ wù kó sọ kó ṣàlàyé pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ẹni tí ò bá ní gbọ́ kò ní gbọ́ eléyìí náà ni ẹni wọ́n ti dáwà gbọ́dọ̀ mọ́ bí ọba mọ ọ̀rọ̀ eléyìí kódà ẹlòmíì yóò padà jìyà nílé ọ̀rọ̀ dáwà ó wà sí ni ó sì nà á mo rántí ẹnìkan tó ètò gbogbo àwọn nǹkan yìí ìtara ó wá borí iṣẹ́ tí ń ṣe wàhálà òdodo ní pàrọ̀ èèyàn sí kí ló ṣẹlẹ̀ ní pé bàbá kan kú ládùúgbò kan bàtí bàbá yẹn kú ọwọ́ lọ lè bá àwọn fámìlì bàbá yẹn ní ẹni tó jẹ́ onísúnlẹ̀ yìí ọmọ ní ṣe dáwà ládùúgbò yẹn wọ́n lọ bá wọn pé òkú yín ọlọ́wọ́ kẹ ẹgbìyànjú iṣẹ́ ni kẹ gbé wọn lọ nítorí àǹfààní tí ń bẹ ń bẹ onígbà tí wọ́n ṣiṣẹ́ ìgbàdégbà làwọn èèyàn máa wá ṣiṣẹ́ tí wọ́n máa ṣàdúrà fún wọn ṣàdúrà fún tó àwọn èèyàn ó sì lọ pé ah, àwọn gbọ́ iṣẹ́ náà làwọn gbé lọ ìgbà tí wọ́n kí wọn tán pé wọ́n lọ ibi ẹni tó jẹ́ bóyá àbúrò bàbá yẹn kan jù ní abẹ́gbọ́ rẹ̀ wọ́n ní ìmọ̀lẹ́ mẹ́rin tẹ́wọ́n ní nínú à ìjọba o ẹ̀sìn ìtúndé ti bá yẹ àgbọ̀n ìbá yẹn lágbàlá ẹ̀sìn sílẹ̀ ẹni tó wọ́n ti lè kọ̀rọ̀ sílẹ̀ lọ́nà wọ́n bá ti àbá tó ti wá àti fún ọ wá gbọ́ tó ó bẹ̀rẹ̀ sí ní ń bú àwọn bàbá tí

ọmọ wọn bí àtàkùn wọn bìnà wà ní wọ́n lámúgbó ní tó a ìtara fún wọn sáà ní kó wọ̀ sáà sí bàbá tí iṣẹ́ wọn gbé lọ tẹ́hùn ìtara ń tà ń bẹ lára rẹ̀ akíní ń dùn ọkùn bàtẹ́ kí wọ́n lànà ẹ̀jẹ̀ ọlọ́run ọba ọkọ̀ lànà ẹ̀jẹ̀ ọlọ́run alámẹ̀jẹ̀ ọlọ́run ní ọlọ́run kọ̀ ní fún yìí tó náà ní gbogbo ayáyá ẹ̀jẹ̀ nípa ẹ̀sìn ọlọ́run ká mọ dèjé bí táwọn ìtumọ̀ ní ṣíṣe lọ ká mọ dèjé bí tí a lè ṣe mọ bí tó ò lè ṣe mọ kó kálukọ́ mọ̀ tọ́ ọba níbẹ̀ ni ẹnu ní ọmọ rẹ̀ nínú ní ẹwọ́n lámú gbóni ọmọ ìta ń gbóni ọmọ gbóni ẹ̀ à yíò ní ẹyí ọ̀rọ̀ inú para ẹ̀ ó lóun ò ní yí para fáwọn oní ìbọ̀ wa bí o ti lọ kó àwọn ẹ̀ àwọn àbúrò rẹ̀ àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ wá nù ọkùnrin wọ́n gbọ́ kílẹ̀ sọ ẹnu wọn ní òun ti mẹ̀tẹ́ ní sáré lọ́pàá mú gbóni àwọn àfi gbóhùn hàn lónìí wọ́n lu àfa àwọn awó àfa ńlẹ̀ káàkiri wọ́n ya sọmọ la ẹ̀yìn mẹ́rin bí márùn mẹ́rin ní ipa rẹ̀ ní káwọn wọ́n ní ká tò tí ló nìfín kí ìyá dáwà ní jẹ òun ni sí ìyá dáwà nù ìyá ilé ní jẹ ìyá ìjòkó jẹ́ ìyá àìmọ́lẹ́mẹsẹ́sán yàn kọ́ mọ́lẹ́ dé tó ń lè dá wà náà náà ni tòbí ẹ̀ tí mo lọ rí nínú ẹjú rẹ̀ nìyẹn mọ́lẹ́mẹsẹ́sán rẹ̀ mọ́lẹ́mẹsẹ́sán ọmọ eré àwọn ọmọ rẹ̀ ó lè pàṣẹ fún wọn lónìí wọn ìyàwó rẹ̀ ó lè pàṣẹ fún àwọn ìyàwó rẹ̀ wọ́n lọ ń wọn ní fún wọn lónìí wọn. àbáwọn tó lè kí wọn lọ ń bọ́ wọn kọ́lẹ̀ lórí ìjọ wọn lè máa bọ́ ọgán tí ó sì ní pé tó ń ṣe bóyá búrò rẹ̀ bóyá kẹlẹ́ kan bóyá kẹlẹ́ kan tó kàn pé wọ́n lọ́mọ ní ìyẹ́wọ̀n tó wáyé kí wọ́n ṣe bọ́ kọ́lọ̀ lè wáyé wọn wọ ọlọ́wọ́ bá wọ́n jẹ́ pé ní àsìkò tí ò ṣe yẹn tí wọ́n ti ṣe dáadáa sí tó ṣe dáadáa sí tò yóò ti wá padà wá yí wáyá tò yóò máa ibi yẹn máa níbi iṣẹ́ ọlọ́run ni àlẹ́ ní ọlọ́wọ́ bá ń sọ fún wa pé wọ àlẹ́sọ̀ bá wà sílẹ̀ ó lè fún àwọn èèyàn ní ìgbàgbọ́ kọ̀ọ̀kan tí wọ́n di mùsùlùmí kọ̀ọ̀kan tí wọ́n di ìgbàgbọ́ eh. sọ ọlọ́run ní kódà kó kó o ṣe jù bẹ́ẹ̀ lọ kí màláìka ó sọ̀kalẹ̀ fún wa báyìí lọ́dún kí màláìka lọ́ sọ̀kalẹ̀ láti sánmọ̀ yìí tí wọ́n ń pè wọ́n pé ẹbẹ̀rún ọlọ́run ẹ máa tuntun ọlọ́run wọn ò ní gbọ́ tọ́lọ̀ bá ní wọn ò ní gbọ́ nítorí òun wọn gbọ́ níbi tó bá wu ọlọ́run ọba tó abẹ́lẹ́ ọba ẹ̀dọ̀ jẹ́ kò ṣà wá sínú ẹni tí yóò wù láti máa tẹ̀lé àṣẹ rẹ̀ kó sì máa lò wọlé sábàbí dáadáa fún àwọn èèyàn. وقال تعالى نوم أبو هنيفة الله رضي الله عنه قال إجابة وما كان لنفس أن تؤمن إلا بإذن الله ló wá ní ẹ̀mí kan ò lè gbọ́ ọlọ́run ọba gbọ́ àti pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọlọ́run ní ọ̀fẹ́ pẹ̀lú ìbò afẹ́ tó ìyọ́kẹ́ láì láti sí náà gbogbo ayé wọn àwọn ọba wọn á pariwo ibi má ṣe é má ṣe é má ṣe é yóò ní lóhùn sí náà torí pé ní ilé ìdáyà ọlọ́run ó ti bọ́ sínú ọkàn kúrò láwọn èèyàn ń bu kò ní rí lórí gbogbo nǹkan yẹn dáadáa gbogbo ó ọ̀rọ̀ lọ́rùn gbogbo táwọn èèyàn mọ̀ ọmọ sòrò ṣe nínú ẹ̀sìn ọlọ́run lọ́rùn lọ́rùn wọ́n ìdá àhẹ́lẹ́tìlẹ̀ ìdáyà tó kọ́lù bẹ̀rẹ̀ نشطت للعبادة أعظام أبوني أمزي أغلبه وإذا هلت لي آية قلبا نشطت إلا عبادته أعضاء وإذا حلت الإله قلبا ìmọ̀nà ọlọ́run tó bá ti kọ̀kalẹ̀ sínú ọkàn kan ọlọ́run fi ìdáyà sínú ọkàn pé ní máa ní ogun sínú ọkàn rẹ̀ bóyá máa nífẹ̀ẹ́ ìyẹn ti tọ́sílẹ̀ ìbájẹ́ ti àìbọ̀ gbogbo eríkẹ́ náà ló ti máa láìsí láti mọ̀ lọ́dún fún ọlọ́run gbogbo tí bá ti rí lẹ́sìn ọlọ́run báyìí yóò mọ ọrọ̀ fún láti ṣe tó náà ni tí wọ́n bá rí pé ọlọ́run máa ṣe ní rọrùn fún un láti máa tẹ̀lé àìsí ọlọ́run ọba ẹni ohun tó kẹ́kọ̀ọ́ fún ikú kó dà lọ́dún pẹ́ fọlọ́run ọba ọlọ́run kò ní àwọn ọmọ tó ṣe pé ẹ̀sìn ọlọ́run ọba ọ̀rọ̀ ni ọmọ dúpẹ́ fọlọ́run.

قال فمن يريد الله أن يهديه يشفع صدره للإسلام أن تبعوا لك تقوم هنا ìgbáyà rẹ̀ yóò kílẹ̀ ní ìgbára rẹ̀ ọ̀rọ̀ fún Islam láti máa ṣe ọlọ́run mọ́ṣáájú ìgbáyà wa kó pípayá láti máa ṣe Islam oníwọ̀n náà ń yí rẹ̀ náà ń yí rẹ̀ là ẹ̀ńtọ́lọ́run bá fẹ́ ní yọ̀ àṣọ nù. يجعل صدره ضيقا يبايا يوعي يلي يفك بفتن إبايا ري حرجا يمري مرانبه لك تسيرون كأنما يصاعد في السماء كده يجي يقول يقول ثمني كأنما يصاعد أن يسعدني يصاعد في السماء يقول يقول ثمني بي إنو كما نلعبه

tó ti ẹ̀jẹ̀ jù tó tó tó tó tó tó dẹ̀jẹ̀lẹ̀ jù ní ìrún kíkí ìrún kí wọn ní ọmọlé kéwúlá ẹ àṣùbà ọmọlé kéwú máa sùn fáá látago kúrò pé inú ọmọ orí inú ẹni ìdí tí ń bẹ lára àwọn èèyàn o wàláyé kúrò mi máa ń sọ tí wọn bá táà fi ń ṣe táwí gan táà fi ń ṣe táwí tí a bá lọ àìsàn tá a kú lágbo mẹ́ta àbọ̀ wọn ò bí wọn ò bí wá dá a jì sí àtúbà ní. sábà tí ń pè láì òun òun ẹ̀ ò nílò òun sùn tó bá ti tán ẹ̀hẹ́ ẹ̀ wà lórí sùn. kódà kẹ́ni lágbo mẹ́rin àbọ̀ máa ń jẹ sùn òun sùn báyìí ó di àtúbà wọn ẹ̀ jáde ni àmọ́ àwọn ọmọdé kéwú ló ní yìí kẹ́ ya gbó lásùbà kódà láwọn ìmọ̀ lè jí àwọn ọ̀sán láyé èsù mọ̀ ti kì í wàláì èsù èsù èsù gbà yẹn mú ni o ọlọ́mọdé kí ni kẹ ya mùnásù kì í alẹ́bí ni ìrún tí máa ń le jù láyé fún mùnásù kì í ìrún ìṣá àti ìrún àsùbá ìrún àsùbá ìrún àyídà àsùbá àti ìṣá tó apẹ́rẹ́ mùnásù kì í ni o nípa lọ́wọ́ ní ṣẹ́ẹ̀kì ìgbàgbọ́ rẹ̀ wọ́n tẹ́sí gbàgbọ́ rẹ̀ tó dé pé ẹ̀sìn ọlọ́run wá yìí mọ́ ní ọrùn bí ẹjọ́ ní ogun sọ́mọ̀ lọ ẹ̀wọ̀n tọ́lọ̀ ti tàbùjú rẹ̀ tó alimọ́mọ́ Abu Hanifa alayhi rahmatullah wọ́n tún ní wa qala ta'ala ọlọ́run tún ní wa law sha'a rabbuka la ja'ala an-nasa ummatan تقوى أولا وبارني والنبي لجعل الناس أمة واحدة إن باشي بقوني يجوكناني بقوني الجمسلمي الجمسلمي ولا يزالون مختلفين àmọ́ lọ ní àwọn èèyàn wọn ò ní ẹ̀wọ̀n nígbò ẹ̀mọ̀ rẹ̀ wọ́n mọ̀ yapa ara wọn náà ni. ìlànà ọ̀rọ̀ ìlọ̀rọ̀ kù pẹ̀tọ́ ọba sàmì ní òní báwọn èèyàn yapa afáàmọ́ lọ ayà yìí fún ìjẹ́ mùsùlùmí láàrin àwọn mùsùlùmí gan àwọn ọkọ̀ yà lóríṣiríṣiríṣi látara pé ọ̀rọ̀ ọlọ́run yóò ṣẹ àfẹ́tọ́ ọba sàmì òun ò níyà ìyà lóríṣiríṣi ohun táwọn èèyàn yà rẹ̀ alẹ́ mi wá ṣàlàyé rẹ̀ kalẹ̀ ó ti tù قطنا للمشايا وإن هذا صراطي مستقيما صراطي مستقيما فاتبعوه وإن هذا صراطي وأن هذا صراطي مستقيما قل يقودون نيوري صراطي صراطي أيها الله كبري مستقيما تجد الشيخ onípa tábì ìhù ẹyọkan yẹn náà ní kí ẹ máa tẹ̀lé tẹ̀lé pé ẹyọkan tó wá láti lo alukoran tó wá látọ̀dọ̀ amẹ́ríkà lọ́rùn sọ́nà ìlú súnà rẹ̀ wọ́n ní wọ́n láti tẹ̀lé oṣùbùlà ẹ má tẹ̀lé àwọn ọ̀nà oríṣiríṣi ṣùbùlù jámù olùgbé wa ẹ oúnjẹ bá ti kú lójú ẹ bá ti kú lójú ọ̀nà kan tẹ̀ ń tẹ̀lé àwọn ọ̀nà tó jẹ́ oríṣiríṣi òun àwọn ọ̀nà oríṣiríṣi òun yóò ti gbé yín kò ní ojú ọ̀nà àkọ́kọ́ tí ó fèsì wọn. lọ́kọ́ lọ́wọ́ sọ ayà rẹ̀ kalẹ̀ àlejò wa fún wọn la ìlà báyìí kíkẹ́ yẹn ṣàlàyé tẹ̀lé ìlú yín wọ́n wá la ìlà kan fèsì báyìí. bí pé ọkọ̀ wọn àti gbòòrò wọ́n á ojú ọ̀nà yìí ojú ọ̀nà tó fẹ́ tọ̀ ìrẹ̀lẹ̀ tọ̀ wọ àdìgẹ́ náà lẹ́yọ̀ kan náà lẹ́yọ̀ kan yìí náà lẹ́yọ̀ tọ̀ wọ àdìgẹ́ náà. wọ́n ti wá rí àtúbùl àwọn ojú ọ̀nà oríṣiríṣi àlẹ́ wa kọ́ kírọ́ọ̀sì àwọn ìlànà yìí ìlàyọ̀ kan wọ́n wá fi máyọ́ọ̀sì sílẹ̀ wọ́n á tó kírọ́ọ̀sì wọ́n ní àwọn ilé ìlú tó bóòlù oríṣiríṣi ẹgbẹ́ sọ̀rọ̀ ọjà wọ́n ní ṣé wàá rí ìlà kọ̀ọ̀kan yìí wà á lọ kó lè kọ́sìn ní àwọn ìlà kọ̀ọ̀kan tí ń kírọ́ọ̀sì òdodo yìí ó ní àyàrá sí ìṣẹ̀lẹ̀ pọ́ọ̀nù ó ní èsì kan wá àwọn èsì àwọn èsì àwọn àṣetánì wa ń bẹ lórí ìlà yẹn tó pé tó bá tẹ̀lé wọn ó gbé wọn lọ yẹn gbogbo tí ẹ máa ń ṣe tó pé ẹ̀sìn ló ń pè ọ wá rí pé ó tako ìlànà àlẹ́bí sọ́ọ̀lọ́ ọ̀rẹ́sọ́lá wọ́n tako àlùkọ́rọ̀ án ìlànà yẹn ọ̀kátà lẹ́yìn làkàlẹ̀ yẹn kí wọ́n fi túbọ̀ lù lẹ́yìn ẹsẹ̀ lọ́rùn yẹn ti ń tọ àwọn ìlànà ní ti pé wọ́n tọ̀ wọn náà kọ́lọ́kọ́ méjì ká wọn náà. tó olúwa ní tó bá wù èmi ìmàlẹ́ gbogbo yín kẹ́ máa rìn ìlànà kan náà ní. náà ṣe ìmọ̀ ọ̀bẹ ìlànà ọ̀kan wọn náà ni Al-Qur'an sunna sunna lẹ́yìn lẹ́yìn ìlànà ọ̀kan àwọn ìlànà oríṣiríṣi ó gbédé àná ìlànà gbédé à náà ni ọdún wa pé lálẹ́ ọ̀kan yẹn ní rìn kó mọ dúpẹ́ fọlọ́ àwọn tó ẹ̀kọ́ ti wá wà ní ojú ìpín yẹlẹyẹlẹ yẹlẹyẹlẹ yẹlẹ ọ̀hún ṣẹ̀fọ́ ọ̀dá fẹ́ wá àti nípa wọn ìjọba ti rí kí wọ́n jáde mọ́ta ẹ̀yìn ẹ̀ jáde jù wọ́n wọ́n sọ kó sọ ẹ̀yìn ẹ̀ ṣàlàyé sọ kó sọ wọn fáwọn èèyàn bí akóbá ni làwọn eléyìí. àwọn mọ́ta ti dì lè fi tí ọlọ́run ní kọ̀ọ̀tọ̀ náà ní kọ̀ọ̀tọ̀ nípa wọn. kọ́lá yìí mo tó bá tó ń sọ máa ń sọ nítorí pé tó yá àwọn ẹ̀mí padà ronú ẹ̀ padà máa rí nǹkan yẹn. lẹ́lẹ́ náà ó sì tún ní pé ká gba àwọn èèyàn kúrò lọ́wọ́ wọn àwọn eléyìí ó kó bá àwọn èèyàn ni tó nǹkan méjì tí èèyàn máa ń ṣe dáwà ní ẹ̀sọ́ bóyá èèyàn ń ṣe rọ́ọ̀dù fún yàn àbá àti máa ń ṣe ẹ̀mí tó ń jẹ́pá bá tún nà láyé pé wípọ̀ wá sí rọ́ọ̀dù nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ̀ gbọ́ kó ti rọ́ọ̀dù pé á ah, alábàáyé adọ́sí ilé ọ̀dà nínú ìfẹ́ tàbí ah, ọ̀rọ̀ yóò bá mú ẹ kí èsì tó rẹ̀ nìyẹn ṣé wàá ní kò sí dédé àná tó láwọn èèyàn sọ kó sọ ni ẹsẹ̀ òwúrọ̀ àsìkò yìí lókè social media kún fún ìsọkúsọ rẹpẹtẹ tó afátóhùn náà bá ní àǹfààní àti wà lórí rẹ wọn náà máa ń ṣe tó bá lágbára lọ láti máa fi ṣàlàyé pé wọn hmm, gbélé yìí kọ̀ pàtàkì yóò wọn náà jẹ́ nìkan táwọn ẹ̀rọ ẹ̀fẹ́ máa ń gbọ́ sí ẹ̀rọ ẹni táwọn ẹ̀rọ ẹni táwọn bá ti ń gbọ́rọ̀ rẹ̀ ṣé pé wọn ló post nǹkan ẹ̀rọ táwọn wà wò wọn náà ti kó ni pé òòlé bá rẹ̀ sọ̀rọ̀ ó múra kàtún wọ́n ń sọ ọ̀rọ̀ lálá ọ̀rọ̀ gidi abáàtúmẹ̀rẹ̀ wọ́n á rí youtube wọn ni wọ́n ń fọ́lù àfáwọn wọ́n á rí ká ah, àwọn èèyàn wọn tí ìmọ̀ lẹ́sìn sí lẹ́tọ̀ àfáì nípa èèyàn àǹfààní ńláńlá tèmi àbọ̀ ánìyàn sheik àbọ̀ ánìyàn àǹfààní ńláńlá torí youtube mo ti máa rí kíni wọn ìmọ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ mi ò fẹ́ lórí facebook àwọn ọmọ máa rí àwọn post wọn lórí youtube ṣùgbọ́n wọn á wò tí báwo ń ṣàǹfààní yẹn gbọ́ àwọn ipá ìlò sí i pọ̀ sí ma gbọ̀rọ̀ sí inú ẹni tó bá rí bẹ́ẹ̀ náà òun náà ń ṣe bó ṣe mọ́nu ń ṣe ìgbìyànjú tiẹ̀ bọ́ ṣe má ṣùgbọ́n kálukú náà ti gbọdọ̀ mọ́ ah, ṣiṣẹ́ lórí dá sí nǹkan tí ń lọ tí ó dá sí. kò kẹ́lẹ̀ kan máa ń sọ kó sọ kó bí lè pé ó tó máa ń sọ òun kan gbé ọlọ́run mo bi àwọn èèyàn sí ẹ̀mẹ́ láwùjọ wọn tí wọ́n bí àwọn èèyàn wọn. tó ọlọ́run bá ní ẹni tí mo bá ń lànà rẹ̀ tí mo bá kàn kẹ́kẹ́ òun ni òun yẹn bá ìyapa yẹn lọ. mọ́mọ́ àbúrò àyíká ayé bí mo ṣe àti yìí ìyẹn ni pé bẹ́ẹ̀ ni ọlọ́run mo ṣe fẹ́ nìyẹn ní ìfi jẹ́ kí gbogbo oníkẹ́ jẹ́ ọ̀kan kẹ́ jẹ́ ọ̀kan. kí wọ́n ti ẹ̀ bá tó wà lórí ọ̀kan tí àgbẹ̀lẹ̀ ju rẹ̀ yẹn àti ọ̀kan ní ìtàgé sọ̀rọ̀pù yẹn ẹ̀sùn wa wò sọ̀rọ̀pù yẹn wá ní ṣùgbọ́n wa sọ fọ́nà pé làákàrù ìdánilẹ̀ ọ̀hún sọ̀rọ̀ ọ̀sọ̀ kẹ́lú mustaqim màá tún di ìmọ̀ di yín bẹ̀ ẹ ti wà ń bẹ̀ o ìwà ní kẹ́ ẹ rí sọ náà ní gbogbo àwọn tó ń jẹ́ olórí ìyẹn lóṣù náà ẹ bá tún máa rí ìpín yẹlẹyẹlẹ ẹ lè rí sọ ọ̀dẹ̀ bí orí kan wá ẹ bọ̀ à à ewu lè lé yìí ẹnì kó sàlàyé rẹ̀ yóò bọ́ sí kò ní rí ẹ̀rí tó ètò ìjà ọkùnrin lẹ̀ ẹ tẹ̀sán máa wọ pé à à ṣètọ́ rẹ̀ wàlá ìtọ́rọ̀ ìtọ́ kí ọ̀rọ̀ dáwà bá jú rẹ̀ tí ó fi ah, ìtọ́nà márùn rẹ̀ tó mọ̀ ń tọ́lá ìfà nǹkan jò ní pé ipò láàrin àwọn táwọn ìyànjú súnà lẹ́nu sọ̀lọ̀ sọ́lọ̀ ṣùgbọ́n mo tó kó sáà ní wọ́n rẹ̀ pẹ̀sẹ̀ báyìí tó ó tó wá mú ìyàwó rẹ̀ wá ó ti fún ìyàwó rẹ̀ lóyún wọ́n sì bí ọmọ sáà ní wa báyìí ní ṣètọ́ni àdúgbò kálukọ́ lọ́wọ́ ajú kúmọ kúmọ wù yé pé á ṣe é ṣìṣe kọ́ ni báwọn àti ṣètàn àwọn ọmọ rẹ̀ tó fẹ́ ṣe lórí àyè ṣètàn ló fẹ́ lọ́wọ́ lórí àyè tí ìbá ti bẹ́ẹ̀ wọ̀ kí ní ládàlá gba táwọn ilé yìí ń bá kalẹ̀ ẹ́ níbi táwọn ẹ̀rọ mùsùlùmí rẹpẹtẹ tó ń tẹ́lẹ̀ bọ́ tó fáwọn èèyàn náà ń bẹ tó fáwọn òkè bọ́ọ̀rọ̀ bọ́ọ̀rọ̀ àbọ̀bọ́yìn nǹkan tó yé wọn kọ́wájẹ pé ilé tó ń kàn bẹ́ẹ̀ ilé tó ń dúró tí ń pò ní ti àwọn ọmọ tó ń fi tó ń nà jáde lọ́wọ́ wa jáde lọ́wọ́ agbóná fi fóònù fẹ́nu wípé kò sí àfíńgà ló bẹ́ẹ̀. ẹ ó sì lọ́dọ̀ lọ́dẹ kọ́ọ̀rọ̀ kò sí oṣù kọ́ọ̀rọ̀ nílẹ̀ lọ́dẹ kọ́ọ̀rọ̀ kò sí àkàlà àkókò lọ́dẹ kọ́ọ̀rọ̀. pé pé irú kí nǹkan tó da lọ́rùn kó wá tú náà ní tiẹ̀ nínú ọ̀dẹ́nu bí ìmọ̀ràn ah, lónìí tẹ́lá ní á ilékéwò ilékéwò tó náà ní nǹkan bí ọdún twenty years sẹ́yìn láyìí twenty years sẹ́yìn ìyá ilékéwò tó náà ń jẹ àyàn lọ rẹ̀ ìyá ilékéwò tó náà ń jẹ wọn ọlọ́pàá wa gbé ìkọlọ̀ kalẹ̀ ó gbé kalẹ̀ ó lé dáhùn ìgbéra ọlọ́run gbé kalẹ̀ ó lé ọlọ́run òdìdí kó tú tó kọ́ ajẹ́gbẹ́ tó wá kù sí wọ́n tó ló nínú súnà tó ló ń gbìyànjú súnà ẹ ẹ pé òun ṣe tún fi máa ń súnà ló kó tó ń ṣe o ṣé ilé pé òun jọ lé pé òun tún fi lójú rẹ̀ tó bá dé pé òun ṣe àlẹ́ kò sí imán tó irun orí kí ló ṣe tán ló ń jókòó tàwọn èèyàn ni ọ̀dùnlá ìdí ìrètí ètò yóò sì mọ ẹni pé òun ṣe dáwà náà títí tó fi bá tiẹ̀ jẹ́ tó fọ́lọ́pọ̀ ṣàlọ́wọ́ àtàkóso àwọn ọmọ ìyá yìí tó fọ́lọ́pọ̀ àtàkóso ọ̀rẹ́ torí kò lè pẹ́ wọn kò lè pẹ́ wọn dáfẹ́ wọn bọ́ sórí social media ẹ̀ àti wá dálé kí ó lẹ̀ báyìí àti wá dálé kí ó lẹ̀ ẹ̀ àwọn sáàtù náà wá sáàtù náà wá ẹ̀ẹ́ ẹ̀fẹ́ fọ́ ẹ̀fẹ́ fọ́ lè kí ó ẹnìkan rẹ̀ fi dá sí nílẹ̀ mọ́ríkà ìgbàlájà ní ọjọ́ ń pè é fún àwọn dálẹ̀ àwọn dálẹ̀ ní kẹlọ́ǹkà ẹ àwọn ọmọ tẹ́lẹ̀ dálẹ̀ fún gan-an tọ́lá àwọn ní pípọ́ kó lè tó àwọn ọmọ náà wọ̀ wáyé wọn kó lè àwọn ọmọ kó lè tó ní kọ̀tọ́ àwọn ọmọ kó lè tó. kílẹ̀ rẹ̀ fi kíta ṣe láyé tí kìtà ló ti wá tó kó ti ó pẹ̀lú kìtà wípé ló wá bá dábàá yàtúkà bàjẹ́ pẹ̀lú excellence nínú ẹni tó kòkòtò ní ìrọ̀gbà rẹ̀. Ìbáṣe ọ̀rọ̀ ọ̀làákùnrin dáná láwọn tí ojú ọ̀nà tẹ́kùn pọ̀ ẹ̀gẹ̀ ọ̀dà ayé tó jókòó sílẹ̀ ní ìrìnàdà òtí lóòótọ́ tún bí máa ẹ òtí tún lọ́nà ṣe fún àjòkó tí ọ̀rẹ́ wa kó àwọn àwọn ẹ̀rọ ní burúkú kan ní ti máa kó sínú ọkàn rẹ àwọn kèéta ọlọ́pàá ń ṣàlà ẹ̀dá pẹ̀lú ẹgbẹ́ ń bínú ìyàdé ní pé ọwọ́ àpòkíra bí wọ́n dára sí ọwọ́ alẹ́ bá tíra ń bẹ̀ wọ́n wò pé ah tíra yìí ah inú pẹ̀lú tíra yìí kí ló wọlé kí o ẹnu wọn ni ẹ̀dá kò sáà bẹ́ẹ̀ bá mi wo tí ò dá ń bẹ̀ ni ẹ̀ tíra òun kò ní pọ́blẹ́mù àmẹ́ńtọ́ kọ́ ló ní mo ní ẹ̀wọ̀n ẹni tí ń ṣe tún náà fa ẹni tí ń ṣe tún náà fa à lọ́wọ́ sẹ́kọ̀ọ́ mọ́sálì tẹ́mi táwọn ọkọ̀ ní pé aburú ti mẹ́nu síra yìí rè aburú ti mẹ́nu síra yìí rè aburú ti mẹ́nu síra yìí rè àbí pọ́blẹ́mù rẹ̀ tó ní o wọ́n á ní ẹni tó ní ẹni tó kọ́ ló ní pọ́blẹ́mù rẹ̀. lọ́mọdé àtàwọn tóbi tí mo ti lọ wọ̀lẹ̀dáàlẹ̀ ká kọlọ́kọ̀ ọ̀hún olúwa ní nítorí tọ́ba lè máa pín yẹn ni mo fi dá wọn àwọn àbámọ́ ní tó ń hùn tẹ̀síìrì ni pé nítorí àánú ẹ̀mí ọlọ́run ìlànà ọ̀ṣun ọ̀rọ̀ fún nítorí ìfẹ́ ìgbẹ́jọ́ ọlọ́run dá wa fún tẹ̀síìrì tó wà nìyẹn. ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rọ tó ní ìbùdó wọ́ àwọn ìṣẹ́ni ní tọ́ọ̀gùn olúwa ní alẹ́ ìbùdó mọ́ra wọ́n ṣe ní kótó ọ̀gùn olúwa ní mo pàrọ̀ yẹn láti wípé ẹ máa ti ẹ̀yìn ọlọ́run wọ́n ṣe ní kótó ọ̀gùn ẹ̀jìnà sí tọ̀gùn gẹ́gẹ́ tọ̀gùn olóòrùn nǹkan tó ń sìn fẹ́ yàtọ̀ fọlọ́run ẹ̀jìnà sí olúwa ní pàmílí ọ̀hún mẹ́nìhàdà lọ nínú àwọn èèyàn ẹ̀sìn fọlọ́run ti fi mọ̀nà kò ní bá èèyàn sùn tọ̀gùn wàmílì ọ̀hún mẹ́nìhàdà àwọn nígbà tí pé àlò yẹn náà yóò padà ṣẹlẹ̀ wọn lórí wọn kọ́ má jẹ́ kí àlò kó ṣẹlẹ̀ wa lórí ṣòwò kàlí sọ nílé ní ìgbà ìjọ náà padà àmẹ́bí ni ẹlòmíì yóò mọ padà dáa bọ̀ yóò padà dáa pọ̀ iná ni ẹni tí wọ́n ń ṣe dáadáa má fọkàn rẹ balẹ̀ má yọ ẹni tó ti ṣe dáadáa ẹni ń tẹ̀sẹ̀ má fi àwọn tí ń tẹ̀sẹ̀ má fi wọ́n tẹ̀sẹ̀ tó inú ẹ̀sìn lọ́wọ́ àlóòótọ́ o ń tẹ̀sìn o wọn náà lọ́wọ́ àbí tẹ̀sìn wọ́n lè tẹ̀sìn wọ́n lè ṣe ẹ̀yẹ tó tó tó kí ni ọmọ tó lè padà ṣẹlẹ̀ sí lọ́la. tó mo máa rántí àwọn ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀. àwọn kan bẹ pé pé wọ́n máa ń wá ń bá mi tájọ máa ń sọ̀rọ̀ ó kọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ìgbà tí wọ́n wá ní kí ẹnu padà tó gbọ́ sínú ẹ̀yìn tán mo máa wá àtúnṣe àwọn ọ̀kan ní ọ̀dọ̀ tí wọ́n máa ń gbà báyà sọ̀rọ̀ mo ti mọ̀ wọ́n lè pé ah! ìgbà tí mo padà wá mọ̀ sọ́nà mo ní ah! àtẹ́lẹ́ta ló náà ní ọ́ èyí sì di onítúmọ̀ mo ti padà kó àti ẹ̀tánú gan ni wọ́n fi ń bá mi sọ̀rọ̀ nígbà wọn náà ẹ̀tánú ìdáhùn kí ọ̀bẹ wọn pè é sí dáhùn àlẹ́ tí o ti fi sínú ẹ̀fà kó o túmọ̀ ṣe kéka rẹ̀ kọ́ wọn bínú rẹ̀ ní ọ̀nà dédé fi lè òsì lọ́ọ̀ fìlò tí ọmọ wọn fìlò máa dán káàkiri kí ló bọ̀ pẹ̀lú fìlà ní dán kí ló pọ̀ pẹ̀lú fìlà ní dán ṣé bíbí dé àti ìṣẹ́ lọ bẹ́ẹ̀ lọ́fẹ́ pọ̀ fún kí ló tún kan fìlà ní jẹ́ ẹ̀wọ̀n ìwà tẹ́sà sọ kí ló pọ̀ pẹ̀lú ìwà tẹ́sà sọ so ẹwu àdámọ́ ẹwu ìwà àdámọ́ burúkú ẹwà ní ibi tí ń bá yàn sọ̀rọ̀ ẹni ibi tí ń bá yàn lò kọ́lá nìkan bẹ̀rẹ̀ àwọn tó ṣe pé mo gbàgbé owó tí wọn lọ́wọ́ yẹ òfin lọ́wọ́ nígbà mo gbàgbé owó tí wọn lọ́wọ́ tòlú kà ti ń pè báyìí ẹni wọ́n pè ń béèrè owó yìí èmi tó ń gbàgbé owó mo sọ fún ẹ̀ bẹ́ẹ̀ bá jẹ́ béèrè owó lọ́wọ́ mi ni o tí mo bá ti jẹ́ lówó sọ fún mi tí mo bá jẹ́ lówó ni o ń gbàgbé ní owó nìkan náà so ó wá tó bí oṣù kan ẹni ó dáre pé ní ìbéèrè lẹ́kẹ̀ẹ́ ní wáyé ẹ̀ mo fẹ́ ló lọ́rùn ẹ̀ mọ̀ ìrọ̀ mọ́ àgbàjẹ́ fún lọ́nà owó lórí kìrìtì ẹni wá kó o jáde lónìí ó máa rántí bí ìpínlẹ̀ rẹ̀ oníkùnrin àjọ àdìsínà ni tó dáadáa ọlọ́ọ̀lẹ́ni mo ti wà ní sùn tó wọn náà ni pé ẹni wá fẹ́ pè yàn àwọn ni pé èyí pẹ̀lú ìkìlá ọ̀ ṣàlàyé kò pẹ̀lú ìkìlá ọ̀ ẹni tó ń sọ fún náà òun náà ń rọ̀ nà irú wọn tó lórí pé àwọn òní ti kọ́ ọmọ mbẹ lọ́dún yìí ti fún òun tí eré eré íńtánẹ́ẹ̀tì eré eré Facebook wọ́n ti wá ní ti kọ́ ọmọ ẹ́ tẹ́lẹ̀ yìí ti kọ́ eré Facebook wọ́n ti wá ní ìmánì yóò ti wá dé ńgbà tó sọ̀rùn tó ń ti sàhàdúrì fún lè pé wọn yẹn pé òun lé àrùn yẹn fún òun bẹ́ẹ̀ wọ́n á yí ọkùnrin tọ́lọ̀ máa ti kó jọ sẹ́nì kan lè ju ọmọ àyẹ̀wò lọ́pọ̀ lè fún bí àtà àwọn àfọ onímọ̀dé wọn wọ́n jáwọ́ wọn lórí láàyè láyà dáṣà ha tú ìdáwọ́ ti dájú bí rúkúlẹ̀ ayé ń dáṣà ńlá wọn wọ́n jáwọ́ wọn lórí láàyè láyà dáṣà ha tú tó fẹ́ ń tọ́lọ̀ ti kó jọ ẹ̀ẹ́ ìjókòó ìkójọ àlẹ́sẹ̀ ní àdúgbò àlẹ́sẹ̀ tọ́lọ̀ kójọ ẹ̀rẹ̀ fún ilé ìsìn lẹ́yìn tọ́lọ̀ bá ti kójọ tó tí ẹ bá lè tí òdà sí ọdún ṣàkóso nǹkan yẹn pé ah, ẹ tó fún ìṣe ẹ tó báyìí tó báyìí mo gbọ́ nǹkan báyìí tó ẹni wọn ló ti àkóso tó pé a ah, ṣe ẹni yìí ya òṣèlú ìgbà tó kọ́lá kó sọ fún ọkọ náà bọ̀ bí lọ tó ń ṣe ó ti tàn tó bá kan ọlọ́wọ́ bá tó sọ pé mọ́mọ́ àwọn àlefa wọ́n mú ọ̀rọ̀ nípa iman àti màṣíà wa wọ́n ní wà máa ta ṣá òun ilẹ̀ ayé ṣá Allahu rabbul alamin wọ́n ní ẹ̀lẹ́ ìfẹ́ láti máa fi lọ́rùn àti tó bá wu ọlọ́run ọ̀dà ọba tó dá gbogbo àgbà ńlá yé ṣùgbọ́n kan náà ẹ ti lè máa dá aburú náà ṣe láì ní kó lọ́wọ́ bá fẹ́ ọlọ́wọ́ bá mọ̀ sí àmọ́ lọ́wọ́ ò nífẹ̀ẹ́ rẹ̀ o ọlọ́run nífẹ̀ẹ́ aburú o ọlọ́run ọ̀rọ̀ wa nífẹ̀ẹ́ burú ká máa ṣe o tòun náà ló sọ pé ló wá ṣe burú díà ayé ìkọ́dàrẹ́ ńlá ṣùgbọ́n wọn ní pẹ̀lú ìdájọ́ pẹ̀lú kádàrá ọlọ́run ni náà ní gbogbo tí yẹn bá ń ṣe tí yẹn nígbàgbọ́ lọ́run ti kọ́ bẹ́ẹ̀. أقول شعيب صلوات الله على نبينا وعليه والنبي ìfẹ́ الله kọ́ máa bá àti àlejò wa sọ̀rọ̀ máa rẹ̀ sọ̀rọ̀ ṣẹ́ ilẹ̀ tó kílẹ̀ فقال سعيد صلوات الله على نبينا وعليه قد استعاذ مع الله كتب من علم في يومكم بعد إذ الله منها وما يكون لنا أن أمر فيها إلا أن يشاء الله إلا إلا أن يشاء الله إلا أن شاء الله إلا أن شاء الله ربنا وسع ربنا كل شيء عنا على الله توكلنا ربنا افتح ربنا افتح بيننا وبين قوم وبين قومنا بالحق وأنت خير الفاتحين. نعم. الإمام آه، أبو حنيفة وفي أمور نبي الله شعيب عليه الصلاة والسلام هنا النبي شعيب ìfẹ́ ọlọ́run kó máa bá bákan náà kó máa bá ànábì wa muhammed náà wọ́n ní wà kọ́lá ṣọ̀háì sọ̀rọ̀wátò lọ́ọ̀dì àyànnàbí yìí náà wà àlẹ́ wọ́n ní ànábì ṣọ̀háì ìfẹ́ ọlọ́run kó máa bá ọkọ̀ dápọ̀ ànábì wa náà kó máa bá ànábì wa àtànábì ṣọ̀háì náà. ولي قد kọ̀dùsàrẹ́yìnà àdébìkọ̀ ẹ̀bù قد kọ̀dùsàrẹ́yìnà على الله wọ́n ní àwọn ti dá ọkọ̀jú táwọn kejì rí ń sọ fún wọn pé ẹ̀sìn ń parọ́ mọ́ náà àwọn kejì sọ pé àwọn ti àwọn ti yapa ọlọ́run náà àwọn ti parọ́ mọ́ ọlọ́run nínú ọdún náà fi ń lè lẹ́sìn kù báyà ìdúnà jáánà wọ̀ sábà wọn ní ká tó wá padà sínú ẹ̀sìn yín tọ́lọ̀ sí ní káwọn ti kú òun bẹ́ẹ̀ mọ̀mọ́ yẹ kú náà lẹ́nà àná ìwúdà sí ya wọ́n ní kódà a lè ṣẹ́rí kò níbi ẹ̀sìn ìbàjẹ́ ẹ̀sìn ẹbọ tẹ̀sí ilá ń yẹ ṣá àlọ́ tí wọ́n ń ṣá àlàyé yẹ ilá ń ṣá àlọ́ ó wọ ọlọ́run ọba ni yẹn kí tí ìbá ti tó wọ ọlọ́run a lè fi ẹ̀sùn burúkú yẹn kalẹ̀ ká padà sí bí ẹ̀sìn ọlọ́run pẹ̀lú tí màmá wà nípa níbi mẹ́lẹ̀ ńlá àwọn ṣá àwùmọ̀ tí ọlọ́run yóò jẹ́ kí ìgbẹ́sìn yẹn rẹ tọ̀ nínú ìgbàgbọ́ ọlọ́run yóò jẹ́ kí yẹn rẹ tọ̀. wọ́n ní wọ́n ti ọ̀rọ̀ bùnà kúlẹ̀ ṣẹ́yìn rẹ̀ ìlú pípé ìmọ̀ ọlọ́run ọba ó gbáyè fún gbogbo nǹkan kò sí nǹkan lọ́wọ́ ọ̀rọ̀ استوى عليها وعلى الله توكلنا وكلام بيننا الأكبر عليه ربنا افتح بيننا وبين قومنا بالحق اللهم باو باو جيتي ودوكوها تي ودوك قال لا عنوا أتوانا الجوا ذكرني وأنت خير الفاتحين ولغتوما من تي ودوكوها تو نتي مامو أبو حنيفة أتكفل لي ونني ní tí alẹ́rí ṣọ́ẹ́bù tó sọ pé wà máa yà kúrò lànà àná ìrúdà sí ha ilá an ṣá àwọ̀ ní tí a lè padà síbi ìgbàgbọ́ tó bá wu ọlọ́run ọba náà ní ní tí ẹni tó ń ṣe dáadáa tí o rí pé ọmọ náà ló ṣe ní ọrùn wọ́n kọ́ lánàá ọ̀nà àlẹ́ dì ní òun náà ó ní àlànà níyì náà ìmọ̀mọ̀ wà nípa ní kọ́mọ bá ànábì wa wà ẹ̀lẹ́yìí àti ànábì náà àsàlátù wàsàlám àlàáfíà kọ́mọ bá wọn. ànábì náà ní ọlọ́run sọ pé lẹ́nu ànábì náà pé wà láyà ń fa ìkúnlọ́ sí bàtú wá jẹ́ wọ́n bẹ̀rẹ̀ wọ́n ní áá ah, ah, ẹ̀yìn èèyàn yìí wọ́n láyà ń fa ìkún ló ṣe ṣí gbogbo wà sí mi kò sí láǹfààní gbogbo ìkìlọ̀ ní kò sì fún yín in àrọ́ṣe án àrùn tó ṣẹlẹ̀kùn ní bá tó kí túmọ̀ pọ̀ sí ìrùwà ìfòyín náà ó fi ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe. ọwọ́ ni إن كان يريد الله أن يغويكم صلى الله عليه وسلم ìpàdé òye ká ọmọ yìí ń tiwá ìtiwá ìtiwá ìtiwá ìtiwá ẹ gbọ́ owó ọ̀rọ̀ bùkún tó lóun náà lọ́jà ọlọ́run kọ́ méje ká sọ nù. tó ìtumọ̀ rẹ̀ ni pé tí àìtẹ̀lé àṣẹ ọlọ́run bá bá ń ṣẹlẹ̀ sí èèyàn kò ní ṣe pọ́ lọ́wọ́ ọmọ ọlọ́run náà àmọ́ ọlọ́run kọ́ lọ́rọ́ yẹn. mo tún máa mú àpòjú rẹ̀ eléyìí wá lóríṣiríṣi ẹni tí ń ṣàbùrú nìkan ìyẹn lè rí ń tọ̀ ń ṣàbùrú àmọ́ èèyàn túmọ̀ sí pé èèyàn nìyẹn kọ́ ní aburú yẹn lọ́kọ́ lọ́dẹ ṣe àbọ̀mọ́ tó fèlè títà fèlè rẹ̀ kọ́ wá ní pé tó fèlè kọ́ wá ní títà lọ́ fèlè rẹ̀ kí wọ́n lè títà fèlè rẹ̀ àbò fèlè títà fèlè rẹ̀ àbò fèlè tàbí méjì náà ló ṣe lóòótọ́ òun náà fèlè títà náà ìṣòro kí ni fèlè rẹ̀ àmúlùmọ́jọ́ kọ fèlè ọ̀fọ́ra rẹ̀ iṣẹ́ tó ṣe bẹ́ẹ̀ lẹ́nu tó bá ti páàtì lẹ́rẹ̀ tó ẹ̀rì pé ó sọ pé òun páàtì ni pé wà ní ọ páàtì àbí títà páàtì rẹ̀ tọ̀tọ̀ méjèèjì náà ni ọ páàtì ọkọ̀ páàtì kàlí sára yìí kékeré ọ páàtì rẹ̀ kò sí sàmọ̀ sí òde páàtì rẹ̀ kò sí ẹ̀ máa ń ṣe dáadáa ọlọ́run bá náà tí ẹ̀ máa ń ṣe tí òde ọlọ́run bá náà tàmọ́ ọlọ́run ọ̀pá láti pé máa قال تعالى الله بطنك ولقد أمت به وأم بها نقال لله يوسف الله همت به obìnrin yẹn pé obìnrin ìyàwó ọba olùrò kí anabi yusuf kó bá wọn ṣe bàjẹ́ wàhámàdéyà kùnú tiẹ̀ ń bàjẹ́ ti dé nípa náà ló sì bọ̀ fẹ́ lẹ́wọ́dà ń rọ ààbọ̀rọ̀ hàn lọ́rọ̀ bí tí bá ṣe pé ó ti rí àwùjáde látọ̀dọ̀ ọlọ́run ọba yẹn kọ́ lọ́wọ́ bá fún un ní ìgbàgbọ́ ni lọ́wọ́ ní kàdáàlìkà لنصرف عنه السوء والفحشاء من انه من عبادنا الصالحين هو انا بقى كمان يعاون يقول ايه مخلصين tó wọ́n nígbà tí wọ́n ń yọ àwọn èèyàn kúrò sábà ń yọ wọn kò nínú àwọn olúwo àbí tó rí ìbàjẹ́ ṣe ìtòpá wọn ńlá gáìdì wọn nínú àwọn ìbàdàn nínú mọ̀kúlà sí nínú àwọn ẹrú tó jọ olùsàfọmọ́pọ́lọ́ rẹ̀ lẹ́rìí ló ti kù jẹ́ kí lọ́dọ́ ló di àyà yìí òun náà ní pé kàdáàdì kà lè mú sọ̀rọ̀ àìlèwòsàn ẹni káwọn la gbé aburú kú lọ́dọ̀ ọ̀rọ̀ àbùrọ̀hàn àwọn láti fi ìgbàgbọ́ sínú ọkàn rẹ̀. ọ̀kọ́dà tààlà ọ̀rọ̀ tó wọ́n lọ́kọ̀ fàtánà Suleiman olúwa ní àfìsínà nẹ́lú Suleiman nípa ṣàdánwò fún wọn kọ́yìn náà àlàkó sí jẹ́sẹ̀dẹ̀ lórí àga ọlá rẹ̀ àwa ní kí àlìjẹ̀nù àbí abara kan wà ń bẹ̀ kó pàṣẹ ثم أناب لين بين النبي سليمان قال واشر في ودولة وضع تغرين إمام أبو حنيفة أي عين ربي الطاري كراي قال والله أعلم الله أعلم الفكر الأكبر والأبسط مجد إلى من إليه وأدعى الله عز وجل الإمام أبو حنيفة قل قل الله كما قل قل الله تقول هو هذه كي بقوة هي وإن شكله سبيل بقوة أو أهل السنة والجماعة كثيرا لا تقارئ منه ثم شلعي وقال بقى كثيرا كثيرا تكي àkídà ìmọ̀mọ̀ ọmọ hànífà ká mọ̀ dàrẹ́tì láti inú síra rẹ̀ tura àwọn kan bẹ́ẹ̀ tó ń pè ìmọ̀mọ̀ ọmọ hànífà ní kéèkì bí àwọn kẹ́kọ̀ọ́ àwọn jàbàtíyà ọjàbàtà tó ń pè ìmọ̀mọ̀ ọmọ hànífà ní kéèkì rẹ̀ ìwé ní sọ́lá yìí tó lákàlá ti bẹ̀rẹ̀ yìí ninety nine percent síra yìí ló fi jẹ́ pé ó kọ̀ لأن أهل السنة والجماعة 1% أنتم بقى عملتوا جابوته بدأت تقوي الإيمان يقوي كلمة كلمة تعلمها كده نقرأ إيمان مثلا تعريف الإيمان هو ده اللي يقوي قول لأن اعتقاد القلب اعتقاد بالقلب سوء تتعقنا سوء كم كلمة pẹ̀lú tó jẹ́ àti tí ó wà ń bẹ̀ náà nìyẹn kọ́ ọ̀gbọ́n afẹ́nu mọ́ ọ̀nà ìfẹ́fà àti mọ́ mari àti mọ́ musafi mọ́ ahmed bin hanbal mọ́ afá àti wọ́n ti lọ́nà ọ̀pọ̀lọpọ̀ bá ń sọ ọ̀pọ̀ láti ọ̀pọ̀ na bí kíra ìṣe ìpàdé lórí bí ìlà ó bá ti mọ̀ pé ìlànà àrùn tó ń nà ìrẹsẹ́ pátó yóò fi ẹ̀mí ìṣe iṣẹ́ tán ní obì. Síra kan bẹ wọ́n pè ní ṣáájú òṣòlè sunna ṣáájú ẹ̀ẹ́dùkọ́lì àlè sunna tó jẹun ṣáájú ẹ̀ẹ́dùkọ́lì àlè sunna tó jẹun. أن الخائي أن الخائي مختصر لواء يكون صمل الصمل لواء tí wọ́n ṣe ní ìjọ ládẹ́yọ̀ kan òbínilà òun ni abẹ́rẹ̀ àmọ́rẹ́ tí wọ́n fẹ́ ká ṣe ni pé mo wá pa àti fẹ́ parí òun náà lè ní ńlá mo ń tó bá ní títí ẹ̀ báyìí jáde bẹ̀rẹ̀ rẹ̀ òun náà tó máa ká parí rẹ̀ tí wọ́n fẹ́ ká mọ́tì mọ́tìrà àkíńdà míì báyìí náà títà tó parí ìsírà rẹ̀ yóò máa jẹ́ pé ọjọ́ kan ní àti ọjọ́ júmọ́ àwápọ̀ yẹn ni a mọ̀ bákíkà rẹ̀ sọ tó kí sọ rẹ̀ bó ba lè yá tó ti dé ọwọ́ parí ìkọlọ́pàá fún ṣe àlàfíà ìpàtàbà parí rẹ̀ bí nílá àmìsọ̀ tí ògùn kan rí láti rọ́pò mọ̀wápá gẹ́gẹ́ bí sàrùkúrò mọ̀wápá òun náà kọ́kọ́ síra àìdílé ìlẹ́yìn rẹ̀ ni صحيح البخاري ولا ترقوا الموقع شرح يعني اعتقاد آية السنه مختصر يعني مثل صبر ملقب باسمه عقيده وهو واحد رجال ومشاب عليه قال ان سمير يا شير ويله سبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته ẹni tí ní ìwẹ̀ ẹni tí ní jẹ́nẹ́wà ní oṣù kékeré pẹ̀lú jùmọ́ pẹ̀lú tí ó lè fi ẹ̀sán kékeré tí pẹ̀lú ìwẹ̀ bákan náà ẹni tí ó lẹ́wẹ̀ jùmọ́ ẹni

bákan náà táyì ojú máa wá tó wọ́n rẹ̀ dúró mọ́ ìfẹ́ bèrè náà èwo ni ó jẹ́ wájúbù nínú méjèèjì ẹ́ jẹnẹba tó yẹn lè pààkì ohun tí kò kí ń ṣe ọ̀rọ̀ yẹn sábẹ́ ọ̀rọ̀ yẹn yẹn ni pé ìyẹn lè fi jẹnẹba ó fi ọgbọ́n jẹ́nẹ́rà ó sì lẹ́nu pé mo ti lọ́wọ́ ẹjọ́ máa lẹ́ pàtó. àwọn tó bá ṣe pé ọ̀rọ̀ èèyàn náà ni náà ni ìwẹ̀ ní ìtò tó wà fún náà ìyọ́wọ́ ẹ̀yẹ ọ̀tọ̀ọ̀tọ̀ rẹ̀ lọ́wọ́ ẹ̀yẹ ọ̀tọ̀ọ̀tọ̀ rẹ̀ wọ́n mọ̀ àìlọ́. ẹ̀hẹ́ ẹni tí àníyàn rẹ̀ yàtọ̀ tuntun pé tó kó lẹ́wọ̀ ẹ̀yẹ ìwẹ̀ àìsí àwọn jẹ́nẹ́bà ni ọwọ́ sí ilé tó ìwé ni ikú ìṣẹ̀lẹ̀ nìkan ìpò òfin tí ó wà ní ìlú àìlọ́lú ìlúyà rẹ̀ ni ìtẹ́lẹ̀ rẹ̀ sáfọ́ náà ni pé òun fẹ́ wẹ̀ wẹ̀ láti fi mọ́lẹ̀ rẹ̀ tó bí tó inú bẹ̀rù àyẹ̀wò tó wáyà tó àyẹ̀wò tó wẹ̀ lọ́wẹ̀ ọ̀rọ̀ òṣèlú lókè fi wọ ẹbí ẹsùn ọwọ́ ẹ náà ẹnu pé àníyàn rẹ náà ni ọpẹ yàtọ̀ tó o ti wọ ojú òsì ọ̀rẹ́ fún ẹ ní ọmọ rẹ náà. olóyè náà sọ ọmọ rẹ wọn ní kí ó ní ṣe ìwé ìdáńtà ọ̀rọ̀ tó yàtọ̀ tó tó wáyé tó yàtọ̀ tó dìgbà tó wà lọ. kò sí yàtọ̀ kankan bẹ́ẹ̀. ilé ìjọba ọ̀pọ̀ ìyá ọ̀kan nìyẹn bọ́kùnrin ti wọ ẹ ló kọ́ ọ rẹ̀ lẹ́yìn tó kọ́ ọ lẹ́yìn ẹ̀ka ló sọ̀rọ̀ ẹ̀ ló kọ́ abẹ́ rẹ̀ tó bá kọ́ abẹ́ tó sẹ́nu ọ̀la tó sọ̀rọ̀ lábẹ́ rẹ̀ sí ọ̀rọ̀ lẹ́yìn ayọ́ da ohun tí òun rí ẹni tó kà sí yàtọ̀ ni pé òun obìnrin tí wájú ẹran bí ìyá dì tó yẹ ọ̀rẹ́ lẹ́pọ̀ ó sì rẹ̀ tó fẹ́lẹ́ kó ìran wọ ìsàlẹ̀ òun yẹn dáadáa ìyẹn ló fi yàtọ̀ lẹ́nu ọmọ ọ̀rọ̀ àyà. Thank you.